in the next 72 hours. ẹjọ́ torí ọlọ́run bẹ́ ṣe wo èmi mo lọ́mọ ń lè. ọmọ ará mi dúró rẹ̀. ọmọ nílò àtẹ̀jẹ́jẹ́. àjòjì àtẹ́bí. bá a ti wà ọ̀nà nìyẹn o ṣùgbọ́n ó dàbí ẹni pé kò sọ̀nà ọ̀nbẹ. ṣé kí ni yóò ní ìfọwọ́ alágbá yìí. wọ́n ní mi ò rò bẹ́ẹ̀. tó o bá ṣe ikú ni. ó mà ga o. èèyàn tó bá ti ṣerú nǹkan bẹ́ẹ̀ ó ti ṣe tẹ́nìkan ò ṣe rí nìyẹn ojú ẹ̀rọ arin tẹ́nìkan ò rí dáhùn sí ẹjọ́ ta ló yẹ ká believe nínú ayé gan Kristi ẹ ṣe sídà ẹ jẹ́ ká jókòó ah, ẹ rí wípé dádì àti fifty ẹ rí pé ó dùn gbọ̀ngbọ̀n kan sí i <laughs> nígbà tí àwọn akọrin àti afi àdúrà jagun tó bọ́ sórí pápá àyà mi já àfi bá a ṣe rí i pé àwọn afàdúrà jagun ló borí ẹ fún ọ látẹwọ́ bẹ́ẹ̀ ni torí pé àdúrà pọ̀ ẹ ṣe rí lórí Daddy at fifty kò sí nǹkan tẹ́ ẹ gbé wá tá à ní welcome ẹ fún wọn látẹ̀wọ́ dáadáa. mo lérò pé gbogbo wa náà la gbádùn eré tí àwọn youth ṣe fún wa lánàá eré orí ìtàgé mo rò pé gbádùn ẹ tó bá yẹ pé ẹ gbádùn ẹ dáadáa ẹ fún wọn látẹ̀wọ́ tiwọn. gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé òní mọ́mì lónìí nítorí pé mọ́mì lónìí wọ́n ní táwọn fẹ́ fi òní ṣe ni surprise wọ́n láwọn fẹ́ ṣe surprise fún dádì àtẹ́wọ́ yẹn dà sẹ́ẹ̀ mo ní àtẹ́wọ́ yẹn dà <laughs> ẹ̀ẹ́ àbẹ́yìn mo surprise ọ̀fẹ́ ṣe àbí dádì mo surprise ọ̀fẹ́ ṣe èmi tí mo wà wájú yìí mi ò mọ surprise ẹ̀ẹ́ màá anduba máìkì fún mọ́mi wa àtẹ̀wọ̀n yẹn dà látẹ̀yìn kó máa lọ kó máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ over to you ma. praise the lord. Yeah, uh, mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n bá wa ṣe ayẹyẹ ọjọ́ ìbí dádì láti bẹ̀rẹ̀ láti monday uh, mo gbàdúrà pé nǹkan rere la máa bára wa ṣe lágbára ọlọ́run yeah lóòótọ́ ni mo ní surprise fún dádì um, ó dẹ̀ jẹ́ surprise tó máa yà wọ́n lẹ́nu gidigidi gan ni. Um, <laughs> yeah surprise ni fún ọkọ mi olówó orí mi my one and only the apple of my eyes ìfẹ́ mi. <laughs> Anyways, um, the surprise is. We were actually ashes was mo surprise me. <laughs> Thank you. And um, here comes my surprise. surprise òkè ń jẹ yín mo fẹ́ wá béèrè lọ́wọ́ yín sìn pé ṣé surprise tá a ṣe fún yín ṣó jẹ yín àbí kò jẹ yín I want a candid answer. in fact lóòótọ́ ni mọ́mí sọ o surprise òkè máa ń jẹ mí but eléyìí tí mọ́mí ṣe ah ó jẹ mí púpọ̀ gan-an. kí ló dé kí ló pa èmi àti ẹ̀ kí ni ìbáṣepọ̀ láàrin èmi àti ẹ̀ ó máa bàjẹ́ o ìwọ lójúnú nìyẹn o ìwọ mọ̀ pé ọmọ eku ni wọ́n lógìnrín lèmi o ò tó nǹkan tí mo máa fi pa ẹnu ẹjọ́ kí ló máa ń ṣe ẹ̀yin ọmọ rádaràda kéékèèké tẹ̀ ṣẹ̀ gba iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ ní ojú ẹ fi ríran tó bá wá rí mi ńkọ́ ẹ ó ti rí mi nìyẹn kí ló wá fẹ́ ṣe wá gbọ́ ìkìlọ̀ ńlá ni eléyìí tí o bá fẹ́ kí ojú tó fi rí mi àti ẹ̀mí mọ́tòrò kó ń gbé inú ẹ̀ kó fi ẹ́ sílẹ̀ mind your own business. jẹ́ padà a ti fún mi ní orúkọ tó ju gbogbo orúkọ lọ ó ní ní orúkọ jésù kí gbogbo ẹkú kí ó wọlé arákùnrin tó lúwa nílẹ̀ àti ẹkùnrin ayé àti ohun gbogbo tó tẹ́jọ sínú rẹ̀ ó fi di rẹ̀ sùn ẹ̀ ta ní òkú orí òkú olúwa lọ́tà ta ní òkú níbi mọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkọ rẹ̀ sókè sásán tí kò sùkúrẹ̀ tọ̀ òun ni yóò rí ibùkún gbà lọ́wọ́ ọlọ́run àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlá rẹ̀ ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà ẹ gbé sókè ẹ̀yin lẹ̀pẹ́ ayé kí ọ̀bọ̀ kókó sọ̀kalẹ̀ kó wọlé wa ìwọ arákùnrin wò mí dáadáa ìyẹn ni pé wọ́n mọ̀ pé mo rí ẹ níbi tí adé ìkí ẹ̀mí tẹríba fún ẹ̀mí ó gbọ́ wò mí dáadáa ìjọ kíkọ́ tí o bá ti dọ́wọ́ eléyìí lásà èmi máa gbọ́ aṣọ lọ́rùn yìí. tó bá sọ pé màá fojú mi rí actor tí mo nífẹ̀ẹ́ sí jù láyé tó bá sọ pé màá fojú mi rí wọ́n náà wọ́n yàtọ̀ sí tí mo ṣe ń wò nínú screen ah màá jiyàn actor mi Jídé Johnson lónìí tí mo fojú kàn yín ògo yín á túbọ̀ máa buyọ̀ ìràwọ̀ yín á tàn ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ bẹ́ẹ̀ mi ṣe ń wò yín tí inú mi ń dùn mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ náà ni ẹ tún máa ní ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ bẹ́ẹ̀ tó ń wòyìn tí inú wọn ń dùn inú yẹn á túbọ̀ máa dùn sí ni o ògo yẹn tí gbogbo ayé ti wá mọ̀ yẹn tó búyọ yẹn kò ní padà sẹ́yìn ní orúkọ Jésù Olúwa wa. ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fọlúwa mo rí i pé inú dádì ń dùn dáadáa ẹ jẹ́ ká tiẹ̀ gbóhùn lẹ́nu àlejò wa àtẹ́wọ́ fún Kristi. thank you so much um, I must say wípé inú mi dùn láti wà láàrin yín um, inú mi dùn lọ́pọ̀lọpọ̀ wípé ọ̀kan nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run tó tóbi jù lórílẹ̀‐èdè wa yìí wọ́n nífẹ̀ẹ́ sí mi láti inú ọkàn wọn wá I must say I'm honoured sir thank you so much um, thank you thank you uh, lágbára Ọlọ́run. Eh, iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run ti gbé fún yín á máa gòkè sí i. And I'm saying this with all confidence that as you're celebrating your birthday, may you keep basking in the unending grace and mercy of God. <laughs> so, on this note, I would like to wish Daddy happy birthday. I would like to sing the song. So, please help me by standing up to honor Daddy. <laughs> Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Daddy. Happy birthday. bí ọlọ́run ṣe ṣẹ̀dá ayé lábọ́ ọmọ ènìyàn ṣe lò yìí <sighs> ayé polúkúrú muṣu ayé ṣókùnkùn ayé doríkodò ó wà dúrúdúrúdú <laughs> gbogbo àwọn ènìyàn tí mo lérò wípé ó yẹ kí wọ́n máa fi iṣẹ́ ọwọ́ wọn gbé orúkọ ọlọ́run ga gbogbo wọn pátá ni wọ́n ti ta ẹ̀mú wọn fún èṣù olú ọlọ́run adarí ẹ̀ṣẹ̀ wa jì wá o má jẹ́ kí ìbínú rẹ dé sórí àwọn ọmọ ènìyàn o ọlá jésù kristi ọmọ ẹ fi dáríjì wá. Ah! ayérayé báwo since time òyìnbó yẹn ò tí ì dé ẹ jẹ́ kí mi sáré lọ then I'll come back. Eh. má pẹ́ ṣá o nítorí pé wọn ò ní pẹ́ dé o. àmọ́ ah, ò ní pẹ́ ẹ dẹ̀ i really ah, appreciate it. <laughs> Ah. Uncle jèjì Just pay my máa lọ Koyemi. ni. Oh. yé Okay. kò <laughs> fine okay mm. tí bá dé a máa fàbọ̀ sórí rẹ̀. ok ó dàbọ̀ ẹ má pẹ́ o. ọkú ah, ọkú bọ́dá ẹ wá ṣe fẹ́ ṣe ń padà yes. Eh, ejo. jọ mo fẹ́ ní tẹ́ bá ń padà bọ̀ ọlọ́kadà tó bá gbé yín kẹ́ bá mi sọ fún un kó lè dúró lọ́dọ̀ yàrá ní junction oníkẹ̀ kẹ́ bá mi ra bọ́ọ̀lì hundred naira àti ẹ̀pà hundred naira kẹ́yìn náà kẹ̀dẹ̀ fi change tó kù kẹ́ fi ra nǹkan àbí kò yẹ yín ó ṣeé ṣe tẹ́ bá débẹ̀ èrò máa ń pọ̀ nbẹ̀ kan tó ó yẹ àmọ́ ẹ̀yin kẹ́ ẹ lọ sọ́dọ̀ ẹ̀ direct ẹ sọ fún un pé àjàdí superman òun ló rán yín bọ́ọ̀lì àtẹ̀pà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á ṣe kí ni á dá yín lóhùn ẹ̀yin ò ní tó rárá ẹ kàn lọ́kẹ́ sọ fún bẹ́ẹ̀ àbí kò yẹ. this is funny this is funny i'm um, hopeful you realize who you're talking to ṣùgbọ́n ẹ tó ń bá sọ̀rọ̀. ah ẹ fọ́n níṣà sẹ́ẹ̀tì àwọn ta lẹ́yìn mo béèrè ní o. kí ló ṣẹlẹ̀. Oh, ah, ah. oh my god. superman kí ló ṣẹlẹ̀. madam ó fọ́ ni o lórí pé kán bá mi ra ẹ̀pà àti bọ̀ọ̀lì lọ́dọ̀ ìyá arábí lóníkẹ̀ lásán òun ló fà á pé mo fún mi mọ̀kan tí mò ń bá sọ̀rọ̀ ta ni mò ń bá sọ̀rọ̀ sẹ́ẹ̀tì àwọn ta lẹ́yìn. Ah, ìwọ náà pẹ̀lẹ́nu bí ó náà kọ̀ tó bá fẹ́ ròyìn iṣẹ́ ó ní bó ṣe máa bá ẹni sọ̀rọ̀. madam lawrence. ah ọ̀hún jẹ́jẹ́ ṣó mọ̀ wọ́n ni. Ah, ta làwọn o. ó mọ jẹ́jẹ́. jẹ́jẹ́ tó jẹ́ ṣe tó náà fọ́ lẹ́nu lẹ́nu jẹ́ mẹ́ta ìyá. jẹ́jẹ́ jẹ́jẹ́ ìrọ̀ èjè èjè ló náà yàn fọ́ lẹ́nu Anthony Joshua ọmọ Ṣàgámù yẹn. ẹ àwọn ò kì í ah, ṣe èjè jẹ́jẹ́ ni mo pè fún ẹ tó ń ṣe fíìmù jẹ́jẹ́ ẹ Johnson tó ń ṣe fíìmù àbí ní ìjọsìn lẹ fẹ́ dárúkọ màdá. wọn nífẹ̀ẹ́ lomi ṣe. mi ò dárúkọ ní ìjọsìn lẹ dárúkọ. mi ò dárúkọ ní ìjọsìn. ah superman báwo mo ṣe máa júwe fún ẹ tó máa fi mọ̀ wọ́n ooo. ṣé tí mo fi máa dín lẹ́yẹ̀ kan báyìí ẹran yóò ṣògbó. ẹ ẹ ó wà bẹ́ẹ̀. inú fíìmù ẹran yóò ṣògbó. Ah, madam ewu lẹ́yìn náà tó ń sọ. kí lẹ ṣe ń bẹ̀. báwo lẹ ṣe máa gbẹran yóò ṣògbó lọ ẹran tí àwọn research film tí mo ṣe àwọn bíi erùpẹ̀ ilé ọkàn ẹ rántí àwọn yẹn ó wá jẹ́ fíìmù tí mo ti ṣe nígbà tí mo rí tó yẹ pé mo ń kọ́ṣẹ́ no no no this something is wrong somewhere something is wrong. ẹ wo ọ̀nkú jẹ́jẹ́ ó ti sú mi ẹ ràn mí lọ́wọ́ ẹ bá mi júwe ara yín fún ẹ júwe ara yín fún ẹ júwe ara yín fún. ara mi fún. kò ó gbọ́ dáadáa irú àlá tí ó láyìí ó léwu gan ó sì burú jáì kò sínú ẹni lálàá tó láyìí tí kì í dẹni àná nítorí náà ewu ń bẹ lóko ló ń gẹ ló ewu ni. the great leader ẹ wo èmi ti fi ẹ̀yìn tí ọgbà yìí o kọgbà ẹdẹ lè gbà mí àwọn àgbàdo ẹwì wọn fọ wọn ní ẹtì awo òun ní ẹni ọ̀gbẹ̀rẹ̀ ẹ má yẹ kójú tì mí o tójú bá tì mí òtítì gbogbo àwọn ènìyàn. the great leader mo fẹ́ wo pé the money card temple kò sí fún rifra bí òde ẹ̀rọ pọ̀ wọ̀ tẹ̀ ká máa fi bẹ anybody àwọn tí wọn ò mọ fálùlẹ̀ bóyá kí ẹ wá ọ̀nà àbáyọ mi sà. ní ìwọ̀n ìgbà tí ó jẹ́ pé pásítọ̀ Solomon ti rí ọ nínú ẹ̀mí ó di dandan kó darapọ̀ mọ́ wa níbí ní ìgbà náà ló lè lálàáfíà bí bẹ́ẹ̀ kọ́ ó dá mi lójú pé ó di ẹni àná. great mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ jọ̀ọ́ ẹ má bínú wọ́n lẹ́ni bá mọ̀nà ló ẹni bá sojú gbádélé jẹgun sí yes ẹni mà ti lọ lùnà ogun ó yẹ kó mà ti padà ẹ ẹ má bínú. G.O. rèé G.O. ló mọ bí arákùnrin ṣe wọnú ẹgbẹ́ yìí tí ó dẹ̀ fi lọ láti ìgbà tó ti lọ ẹ jẹ́ kí G.O. lọ márákùnrin wa. I second that I second that. ẹ ṣe the great couple àti bọyún ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ẹlẹ́rù ló kọ́kọ́ gbé káwọn èèyàn tó ràn lọ́wọ́ níwọ̀n bá a gbà tó jẹ́ wípé òun fúnra ara ẹ ti rí pásítọ̀ Solomon nínú ẹ̀mí tí lídà dẹ̀ ti sọ wípé àfi tí pásítọ̀ Solomon bá wá bí kọ́rọ̀ tiẹ̀ tó yanjú òun náà fúnra ara ẹ̀ náà ló máa wá tẹsẹ̀ mọ́rin bó ṣe máa wá pásítọ̀ Solomon lọ tó máa mọ bí pásítọ̀ Solomon ṣe máa dé àárín wa mo rò pé náà ni ọ̀nà àbáyọ máa dé bá gẹ́gẹ́ bí great leader ṣe sọ ẹ ṣe pọ̀. bẹ́ẹ̀ ni bó ṣe máa rí gangan nìyẹn nítorí ẹlẹ́rù ló kọ́kọ́ kọ́ bẹ́ẹ̀. He who wears the shoe no wear his breeches. Bí ìdánidí òun ti wí, bẹ́ẹ̀ náà ló máa rí ní ìgbà náà ló tó lé lálàáfíà. Ẹjọ Ẹjọ the great, I am sorry please. Tí Jọ́sìn ò bá tètè rí ọmọkùnrin yìí kan, kí ló fẹ́ ṣẹlẹ̀? Ọmọdé ó mẹ̀là, ó lóun mẹ̀là kẹtakẹta ọmọdé tí ẹ òògùn ó pè lẹ́kọ̀ọ́. When I speak, nobody challenge or question my authority, and I have spoken. Mo ṣe máa rí ni. Makalolo ìwọ ló mọ sáìdì ibi tó fi sùn tó fi lálàá fún mi. Yẹ́sì fi sáìdì tó ní ìsùn tó fi lálàá ibi tó ti máa rí. Wàhálà náà ni àlá tó rí. Pastor Solomon, I have brought you to this mountain of power. I want us to test the potency of both powers we believe in. tí ó bá jẹ́ wípé lóòótọ́ ni o gba Ọlọ́run rẹ gbọ́ mo fẹ́ jẹ́ kí o kò bọ́ọ̀lẹ̀ láti orí òkè yìí láti di agbára Ọlọ́run tí wọ́n sí wọ́n aṣáàkọ̀wé rẹ̀ wípé òun yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ láti gbé ọ sí wọn kí wọn má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. ìránṣẹ́ iṣu bẹ́ẹ̀ gẹ́gẹ́ láti kọ ìwé rẹ̀ pé ìwọ kò gbúdọ̀ dọ́lú ọlọ́run rẹ wò. Solomon mo rí wípé to some extent you are obstinate and very recalcitrant ọkàn rẹ ti yí bì ìwọ ti gbàgbé ni wípé bíbélì ọwọ́ rẹ sọ wípé tìyín ni wúrà àti bàdágà and look at yourself you don't have it you don't have the wúrà you don't have the bàdágà you don't even have a good carer to cruise around ó dẹ̀ pera rẹ ní pásítọ̀ bíbélì ọwọ́ rẹ sọ wípé ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni bẹ́ẹ̀ ni wípé owó ni kẹ̀kẹ́ yẹn ó máa mọ bíbélì yìí ṣùgbọ́n ọ̀rọ̀ ti kà débi wípé ọmọ ènìyàn kì yóò wà nípa ti àkàrà nìkan jọ kí ni àǹfààní wípé ọmọ ènìyàn jogún gbogbo tí a rí ní ayé yìí tó sì sọ ìbẹ̀rẹ̀. keep quiet ọ̀gbẹ́ni Solomoni ó mà ṣe o wo gbogbo ilé ayé yìí àti ó mèremère tó ń bẹ nínú rẹ̀ bí ìwọ bá wá ṣe tán láti forí balẹ̀ àti láti darapọ̀ mọ́ ẹgbẹ́ ológbò tí dọ̀lọ́ àwọn fún ọ ní ohun gbogbo tí bẹ nínú ayé yìí only if you are ready to bow to the god of Jamaica. ìránṣẹ́ ìṣèpadà lẹ́nu rẹ̀ a mà ti gbọ́ wípé olú ọlọ́run nìkan ṣoṣo ní kí wọ́n kún forí balẹ̀ òun nìkan sì ní kí wọ́n máa sìn. kẹ́kọ̀ọ́ ẹ̀ mo ti wá rí báyìí wípé ó gbàgbọ́ gidi nínú agbára tó gbójúlé yìí rántí pé a ti kàwé rẹ̀ wípé pàápàá nínú ìwé òwe orí ìkọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ rẹ̀ kìíní sọ wípé ẹnikẹ́ni tí a bá ń bá wú tí ó bá warùn yóò parun láì ṣe àtúnṣe a sì tún pa abákẹ́rẹ́ wípé àyà ọmọdé bíi tiẹ̀ báyìí ni wèrè é bí sí. láwùjọ tún ṣé ó ń tán ẹranko ìgbàlódé àbá wí olóò ní gbọ́ ṣé o ṣe tọ́lá yìí láti forí balẹ̀ láti darapọ̀ mọ́ wa. no no no mi ò ṣetán mi ò ṣetán. Ah, ó dà nígbà náà pé ọlọ́run rẹ kí ó gbà ọ́. Ah. kíyèsí níbo ni àwọn áńgẹ́lì olúwa tí wọ́n sì tí o sì gbẹ́kẹ̀lé níbo ni wọ́n wà ní ìgbà tí ìwọ jábọ́ ìbá dára kí o pa ọkọ̀ rẹ pọ̀ because this is the very last chance láti darapọ̀ mọ́ ẹgbẹ́ ẹ̀kọ́ kí a sì lè fún ọ ní adé. Blood of Jesus! Blood of Jesus! Blood of Jesus! blood of Jesus blood of Jesus blood of Jesus blood of Jesus blood of Jesus ah! mo ń ru àpá Jésù Kristi kiri ní ara mi kí ẹnikẹ́ni kó má ṣe ṣe mí ó ní ẹ kóra yín jọpọ̀ a ó fọ yín tútù ẹ gbìmọ̀ pọ̀ kì yóò sì dúró ẹ sọ̀rọ̀ náà kì yóò sì ṣe olúwa gbógun ti àwọn tí ń gbógun ti mí fún ìjà fáwọn tí bá mi jà díẹ̀ sẹ́wọ̀n àti àpáta mú yóò sì dìde fún ìrànlọ́wọ́. ah Solomon àpẹẹrẹ ńlá ni èyí ohun tí o ní láti ṣe ní ìsinmi kí o gbọ́ràn even bíbélì tí wọ́n gan gbé káàkiri sọ wípé bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ẹ ó jẹ èrè ilẹ̀ náà you better come to us tí o bá darapọ̀ mọ́ ẹgbẹ́ gọ̀lọ̀ wàá dolówó wàá dọlọ́lá wàá di aníyìkáyé let me give you the chance to to have a rethink. a ní gbogbo ẹni tó jókòó tí wọ́n sá sí kọ̀rọ̀ níbikíbi ní kòríta tí wọ́n wà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní péré èmi Solomon Olúwaṣẹ́gun ọmọ Abíọ́lá ẹnikẹ́ni yóò kó lè jẹ ní orúkọ Jésù Kristi Holy Ghost fire Holy Ghost fire. ẹ ẹ ẹ leader leader ẹ wo bọ́dà ẹ pé ọmọkùnrin yìí fẹ́ lágídí ọkàn díẹ̀ o ẹ wo ẹ má yẹ kémi dẹni àná èmi ò níṣẹ́ mi tí mo ń ṣe ju iṣẹ́ àti ìlọ ìdáwọ́ mi ò dé gbúdọ̀ wọlẹ̀ wọ́n lè ṣe ń pè mí lọ́tún lọ́sí kan mọ́tò ọ̀gbìn ọ̀ma gbọ̀dọ̀ tí màá fi kú ni o lójú alẹ́. èmi kan ti rí kó lágídí àmọ́ ìwọ ni gbogbo ọ̀rọ̀ kù sí lọ́wọ́ o ò gbọ́dọ̀ káàárẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ ibi tọ́rọ̀ dídú rẹ̀ wàá sọ ṣòkòtò wàá jáfáfá mọ́ jọgbọ́n ò jẹ́ kọ̀rọ̀ ẹ̀ sú ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ah, ẹ jẹ́ kíní kan dẹ̀ sọ sí mi lọ́kàn ẹ ṣe jẹ́ ká wá àròdàn ká gbé àròdàn lọ́mọkùnrin náà lọ́wọ́ bẹ́ẹ̀ ni àròdàn àròdàn àìrójú àìráyè kágbélé lọ́wọ́ ohun tí ò sọnù kó máa wá káàkiri. excellent. léyìí tó já sí pé ńgbà tá a bá wá ìṣòro ńlá kan tá a gbèlú láyà tó jẹ́ yẹn ló ń bá yí ìyẹn ló ń rán kódà kò ní ráyè sin ọlọ́run tó gbẹ́kẹ̀lé mọ́ hmm. níkẹyìn ọ̀dọ̀ wa ló máa fapò sí. that is hmm. intelligent. Ah, jẹjẹ ìwọ ni ọ̀rọ̀ kù sí lọ́wọ́ wá gbogbo ọ̀nà bí pastor Solomon ṣe máa fi eléyìí tí ó jẹ́ ti Kesari fún Kesari and you must do it quickly. ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbà ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbà ayé ò gbà ó ó ṣe ṣàpótí ìtìsẹ̀ ọlọ́run tó tóbi ọlọ́run bàbá gbà. praise the lord. hallelujah. ẹ jókòó. um, ní báyìí kí ẹnìkan bá mi lọ sí inú ìwé matthew chapter twenty two verse twenty one. ọ̀gbẹ́ni Solomon òkú iṣẹ́ olúwa. ọ̀gbẹ́ni Solomon fetí sí ohun ọlọ́run rẹ tí wọ́n ń sìn látara ìwé tí wọ́n fẹ́ kà fún. wọ́n wí fún un pé ti késárì ni nígbà náà ni ó wí fún wọn pé ǹjẹ́ ẹ fi ohun tí ń ṣe ti késárì fún késárì àti ohun tí ń ṣe ti ọlọ́run fún ọlọ́run. ẹ ṣe. lóòótọ́ ìránṣẹ́ ọlọ́run ni àmọ́ wọ́n ní kó o fi nǹkan tí ń ṣe ti késárì kí o fi fún késárì kó fi tó ṣètò ọlọ́run kó fi fún ọlọ́run láti darapọ̀ mọ́ àwa nǹkan táwa fẹ́ lọ́wọ́ ẹni o. ẹ wo bí ẹ̀yin ènìyàn ẹ̀yin ará nínú olúwa ẹ má ṣe jẹ́ kí ẹsẹ̀ bíbélì tí ẹ kà yìí kí ó darí yín lọ sí ibi tí kò tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń sá sí abẹ́ ọ̀rọ̀ yìí láti máa fi darí àwọn ènìyàn ríboríbo tó bá máa wí lọ wíbọ̀ wọn á ní ẹ fi ohun tí ń ṣe ti késàrì fún késàrì nítorí ẹlòmíì fẹ́ ṣe ẹbọ nítorí ẹlòmíì fẹ́ ṣe ìbọ̀rìṣà a ní òun fi ti ṣe ti késàrì fún késàrì ẹ jẹ́ kí a rí ẹnìkan kó bá mi lọ sí inú ìwé matthew tí a wà twenty two kan yìí ẹ wá lọ sí verse eighteen kí ló sọ. ṣùgbọ́n jésù mọ èrò búburú wọn ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi ń dán mi wò. ó ní èéṣe tí ẹ̀yin fi ń dán mi wò. ẹ̀yin alágàbàgebè. ẹ̀yin alágàbàgebè. ẹ fi owó òde kan hàn mí hmm? wọ́n sì mú owó idẹ kan tọ̀ ọ́ wá hmm? ó sì bi wọ́n pé àwòrán àti àkọlé ta ni èyí. ó ní àwòrán àti àkọlé ta ló wà nínú ẹ̀. wọ́n wí fún un pé hmm? ti késárì ni. wọ́n ní ti késárì ni. nígbà náà ni ó wí fún wọn pé ǹjẹ́ ẹ fi ohun tí ń ṣe ti késárì fún késárì àti ohun tí ń ṣe ti ọlọ́run fún ọlọ́run. ó ní àti ohun tí ń ṣe ti ọlọ́run fún ọlọ́run praise the lord ara kan tí mo sọ yẹn gangan rèé nínú ẹsẹ̀ bíbélì tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí jésù kristi ń sọ̀rọ̀ nípa owó àwọn gbowó òde owó òde ni wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú ayé wọn ti wá mú ọ̀rọ̀ wọn ti wá dorí ẹ̀ kodò láti máa fi tàn wá jẹ ọmọ ọlọ́run ẹni láti kíyèsára kí ẹni tó dúró kó má bàa ṣubú ẹ bá mi lọ sí inú ìwé Hébérù chapter ten verse twenty-five kí ló wí. ó wí pé ó wí pé kí a má máa kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn ṣùgbọ́n kí a máa gba ara ẹni ní ìyànjú pẹ̀lúpẹ̀lú bí ẹ̀yin ti ń rí i pé ọjọ́ òní súnmọ́ etílé. bí ẹ ti ń rí i pé ọjọ́ òní súnmọ́ etílé ẹ jókòó. yorùbá ó ní kí a má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ ìyẹn ni wípé o ní láti darapọ̀ pẹ̀lú wa ó tún wá sọ ó ní kí a máa gbẹra wa ní ìyànjú ìyànjú tó fẹ́ gbà ni pé o gbọ́dọ̀ darapọ̀ pẹ̀lú wa ní the morning cat table ní àṣálẹ́. olùtúbọ̀ yẹn ìgbà yóò bẹ̀rẹ̀ sí dá kọ òwe àwọn ọlọ́lá ọlọ́lá àtàwọn jàǹkànjàǹkàn káàkiri àgbáyé yóò wà ní ìgbèjọba wa. rántí pé onílé ló jẹ́ láwùjọ wa àdàbàsídìkéda ó yá dìde lórí ẹsẹ̀ rẹ ẹ pé iná ọlọ́run ní ẹ̀mẹ́je ẹni gbogbo tí ó jẹ́ ẹ̀mí òkùnkùn tí ó fẹ́ máa darí wa wọ igbó tí ó fẹ́ máa darí wa wọ ibi tí a kò fẹ́ kí iná ọlọ́run kí ó jó wọn run àdúrà. jésù olúwa wa. àmín. <sighs> Um, lákọ̀ọ́kọ́ ìyá àbèjì àti broda timothy nǹkan. wọ́n ti débi tẹ́lẹ̀ sá so wọ́n náà wọ́n fẹ́ sáré lọ sọ́dọ̀ printer káwọn lè kó invitation card àti àwọn ambius tá a fẹ́ lò yẹn sá. ok ok ok mo kí gbogbo ẹ̀yin kọmitì ẹ kúṣẹ́ <laughs> um, ní agbára ọlọ́run àní gbà ìrètí jù ó mọ̀ pọ́jọ́ yẹn máa yẹ wá dáadáa. àmì jésù. náà àwọn ìpínlẹ̀ bá gbé today. Um, lára àwọn tó promise wa ní nǹkan rice ti wà ńlẹ̀ òróró ti wà ńlẹ̀ owó díẹ̀ náà ti wà ńlẹ̀ àmọ́ ìyábejì sọ pé àwọn tó fẹ́ bá wa ṣe sọ bẹ́ẹ̀ ní àyè forty thousand naira. forty thousand naira. ok. èmi rò wípé forty thousand yẹn owó ńlá ni o owó tó tóbi gan-an gbogbo wa ládẹ̀ mọ̀ wípé wọ́n ṣe gbogbo ọtí sọ pé ọ̀hún promise wa òun náà máa fulfill promise wọn gbogbo wa ládẹ̀ mọ̀ bí bọ́ọ̀sì ìjọ bó ṣe rí èmi ò bá rò wípé bóyá ká court. coat wa according to our cloth. ẹ sà èmi náà support nǹkan tí sista Rebecca sọ bóyá ká má jẹ́ kí souvenirs wa yẹn kó ju twenty thousand naira lọ. twenty thousand naira okay oh excuse me. okay Hello? Ẹ lọ́kọ mi. Ah, ẹ bólẹ̀ wá. Ah, ẹ ṣì wá ń church kẹ̀. Iná àlejò ńlá ni. Ta ni àlejò yẹn? Àlejò pàtàkì kan ló wá wá sí ilé ilé ni o. Mi ì tẹ́ bílíìfù ojú mẹ́ni tí mo o. Mo fẹ́ kí n sin sin sin sínsínsínsìn ni. Ta ni àlejò yẹn? Ṣé ọkùnrin ni àbí obìnrin? Ọkùnrin ni o. Ọkùnrin ni ẹ eh, eh, ṣé mo dá wọn dúró pé ẹ máa tó dé ẹ ẹ máa bọ̀ mi fẹ́ kẹ́ mí sẹ́ni. Ah, ẹ wo ọkọ mi a ní kí tẹ̀sí fi mítì yẹn ńlẹ̀ náà ṣe bá wọn ará chọ́ọ̀chì nìyẹn ẹ tẹ̀sí máa bọ̀ ní kẹ́ wá yọjú sẹ́ni iná ẹ ẹ ó dà mo ti gbọ́ ẹ má pẹ́ o ibi mò ń retí yín o dábàá tí tètè dè máa tó pè yín ni o. a mò ń bọ̀. ẹ má pè é jẹ́jẹ́ nínú ilé wa ayé mi o wípé wípé mi ìrírú ẹ̀rín ni star wọnú ilé wa wá ah ẹni ọjọ́ ayọ̀ ló jẹ́ fún mi ah arábìnrin àwọn ọmọ mi ni wọ́n ń pè mí tí àwọn ìyá àbèjì bá ti dé ẹ pè mí tí o bóyá tó bá di ní ìrọ̀lẹ́ ọ̀la ká sáré sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀ ẹ̀ ti ti máa lọ all right ẹ ti kẹ́ ẹ̀ ẹ kú sá ẹ má wọrí ẹ má bínú dájú wa máa tó dé ẹ̀yin lè dẹ ní ẹ̀jẹ̀ nǹkan yìí àbí kí sáré báyìí get juice tó tútù. Ah, madam ẹ má wọ i'm very fine i'm okay. Ah, ó dà ẹ máa tó dé nsìn ah, àlejò ńlá náà gbà ó ọgá ó ọkọ ẹ káàbọ̀ sá ẹ rí pàlejò ńlá náà gbà àlejò ńlá náà gbà ó bí mo ṣe ní kẹ́ tètè máa bọ̀ kíákíákíá. pastor sọ̀rọ̀ ìránṣẹ́ ọlọ́run tí elédùnmarè ń tilẹ̀ yìí inú mi dùn láti rí yín. Ah, ẹ wo ẹ jẹ́ kí mi wọnú lílọ kẹ́ tó lọ màá yọjú sí Ah, in àlejò lálàgbà o. Eh? Ah. Mr. Jide Johnson. I'm all ears. What can I do for you? Well, um, Pastor Solomon, ṣe rí mo kà á mo dẹ̀ tún mọ̀ wípé owó ni kẹ̀kẹ́ yìí rere mo wá dá sọ́tún mo dá sósì mo wá wò wípé àwọn àgùntàn tẹ kó jọ especially àwọn tó kù díẹ̀ káàtó fún báwo ni wọ́n ṣe fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó máa yé wọn tán tó máa mú lọ nínú ebi ìpọ́njú àti làálàá báwo náà ṣe fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tàbí kí wọ́n mú un lò nínú gbogbo ìpọ́njú tí wọ́n ń dojúkọ ẹ̀ mo wá gba ìmísí ọlọ́run ẹ̀mí ọlọ́run gbé mi wọ̀. please mr jeje can you go straight to the point. okay. ṣé rí i pásítọ̀ Solomon ṣé nígbà tẹ́mi ọlọ́run gbé mi wọ̀ tó sọ àwọn ọ̀rọ̀ kan fún mi mo gba ìsìpáyà ó ní kí n fi tókìn yìí kí n fi ran ìjọ ẹ̀ lọ́wọ́ kí àwọn àgùntàn kan má sàkùn lọ kí àwọn àgùntàn kan lè dúró lórí ìgbàgbọ́ tí òun ọlọ́run ọba fẹ́ kan dúró lé lórí and that is why I would like to donate a sum of ten million naira fún ìdàgbàsókè ìjọ ọlọ́run for what? ìdàgbàsókè ìjọ náà ìdàgbàsókè ìjọ náà hmm, kábíyèsí ọlọ́run <sighs> ọkọ̀ sọ̀rọ̀ um Mr. JJ abi please leave my house. ẹ jáde kẹ́ máa lọ. ẹ eh, bóyá ẹ eh, kan tí mo sọ dáadáa I didn't say ten thousand ten million naira. Mr. JJ, get out! Out! Dádì wa, kí ló dé? Kí ló dé ń pariwo báyìí? Ariwo yìí ti pọ̀ jù. Kò sí nǹkan tẹ́yìn sọ látàrọ̀ tí mi ò gbọ́ lẹ́nu lẹ́mẹ̀ yìí. Wọ́n wọ́n wá láti fẹ́ wá ránṣẹ́ ìránṣẹ́ wa lọ́wọ́. Wọ́n fẹ́ wá fi ten million ránṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́. Ẹni àpọ́nlé ni wọ́n pè wọ́n ṣe ní àbùkù ẹ̀jẹ̀ tó ń kígbe mọ́ wọn. Ó yẹ kí n ṣe bẹ́ẹ̀ yẹn dádì. Sá. Ìwọ wa ti ká ọ tí ó wí pé ènìyàn tó ṣìnà nínú ayé ni wọ́n tí wọn kò sì mọ ọ̀nà mi àwọn tí mo ti búra fún nínú ìbínú mi wípé wọn ò ní débi ìsinmi mi. dádì dádì ẹ fi gbogbo ilé ìsílẹ̀ ìrírí ìbùkún ló sè é jẹ́ kó sè lé wa lórí ẹ jẹ́ kó sè wọnú ìjọ wa ah, ẹ gbé lórí kan ṣe kọ́ ni wọ́n ní òjò burúkú yóò sí rọ̀ ẹ jẹ́ kó jó ìbùkún ìrọ̀lẹ́ wa lórí dádì ẹ jọ áńgẹ́lì kan ni wọ́n ọlọ́run wọn sì wà ní ẹ jọ dádì. madam sir. thank you very much. Ah, you're welcome sir. I can see you are in the spirit. yes sir. ẹ ò bíbélì sọ̀rọ̀ bíbélì wípé ó ní ìgbà àti àkókò ló wà fún ọgbọ́n àsìkò àti fún ọgbẹ́ àti àsìkò àti orí. lóògùn àdúrà tẹ̀ ti ń gbà wá bíbélì tó máa sọ wípé ó ní nígbà tó yẹ káwọn ọmọ kórè ṣe ni wọ́n ó ní olè wá ó gbogbo èrè oko wọn lọ ṣe wá rí ìgbà míì àìmọ̀kan òun ni olè tó jà wá lólè àná. Jesus. Amen, amen. Sherry, madam, this is just a tip of the ah, Omi pọ̀ lámú. Thank you, sir. <sighs> Daddy. Mr. Jide. I repeat, leave my house. Daddy. Now. Now. God bless you, Pastor. Ah, eh, Daddy. Ah. Daddy. Daddy. Ẹ má jẹ́ kó mú mọ́ ìlọ. Solomon! Ọlọ́run wẹ̀yìn sí wa ni. Eh, Ọlọ́run ángẹ́lì kan lè léyìí fún wa. Torí Ọlọ́run ó ní òfin ránṣẹ́ ránṣẹ́ wa lọ́wọ́. Abigail gbọ́ nǹkan tí mo sọ Abigail èyí gbọ́dọ̀ wà nípa ti àkàrà nìkan ṣùgbọ́n Ọlọ́run á ṣe nǹkan tó yẹ kí àwa jẹ omi tí ẹ̀dá máa mú kò ní sọ̀kọ́jà o jókòó. ten million naira ten million naira ángẹ́lì kan ló lọ sí wa látòkè jáde ìgbé àgbéjáde fi sí. pásítọ̀ orú ìbínú wo lẹ bí yẹn nù tí èèyàn gbádùn owó bàtàbàtà yẹn wá bá yín nílé tẹ wá kọwọ́ sí lọ́wọ́ kàtẹ́wá sọ pé nìyẹn wá ṣoògùn owó kò kàn yín kò sí ìtọ́kùn bá ti pé ilẹ̀ ṣoògùn owó ṣe bó gbé wá fún yín ni àmọ́ bóyá ọlọ́run náà bóyá jésù kristu náà ló ràn wá fún pé kó wá gbowó fún yín èyí náà dẹ̀ máa fi ń bọ́ wa nínú ìwé mímọ́ ẹni owó báyìí ni kẹ̀kẹ́ yìí rere tí ó bá sówó lọ́wọ́ onígbàgbọ́ ìgbàgbé ò tí ì pé jọ̀ọ́ mi létí orin yìí olówó ni jésù èmi nà máa lówó ọlọ́run mi ga èmi nà ga ọlọ́lá ní Jésù èmi nà máa lọ́lá. pásítọ̀ ṣé tí Jésù gangan bá mọ̀ ìpè wọ́n gbowó wá fún yín ẹ kó owó yẹn sí wọn lọ́wọ́ ṣé nùgàn níbi Jésù náà ẹ dá mi lóhùn ẹ̀yin ni kò sówó ẹ̀ ń yálégbé ni ẹ̀ tí nílé tiyín pásítọ̀ ewé olè yìí gan ẹ ti sàn tọdún yìí ìyàwó ìjọ ló sì wá bá mi nílé náà tó ní kí n bá òun gbà òun oúnjẹ tí mo bá gbà tí mo kó nǹkan tó wà nílé tí mo tún kó fún pásítọ̀. <laughs> mọ́mí yẹn ṣe mọ́ ọmọ ènìyàn gbọ́dọ̀ wà nípa ti àkàrà nìkan àwa ìránṣẹ́ ọlọ́run gbọ́dọ̀ máa wà nínú ẹ̀mí pẹ̀lú ohun gbogbo tí a bá ń ṣe ẹ wò mà ìwé mímọ́ sọ wípé òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà ó sàn ju ilé tó kún fún ẹran pípa tóun ti já lọ. màámi kí mo sọ fún yín pé wọn ò ní gbọ́ tẹ́ bá ṣe yín wọn síbẹ̀ ni wọ́n máa yín sí poro ẹ̀yin náà wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o ẹ wo àwọn fúnra ọmọ bí ilé ṣe wà o pé kò sí nǹkan kan o gbogbo àdúgbò la fi jẹ gbèsè sí o tí mo dé mọ̀ pé Ọlọ́run fẹ́ gbàdúrà wa ni torí mo máa dúrà àwẹ̀ àdàdúrà tàjọ máa ń gbà pé kọ́lọ́run ṣíjú àánú wò wá èmi mọ̀ pé lóhun áńgẹ́lì kan lẹni tó fẹ́ fún wa lówó yìí mo mọ̀ pé lóhun sí wa ni òtọ́kọ mi tún lóhun ò fẹ́ yìí hmm. ẹ torí ọlọ́run. Um, pastor mrs abigail ìwé mímọ́ sọ wípé kí ẹni tó dúró kó kíyèsára kí ó má bàa ṣubú àwọn ọmọ kìnìún máa ṣe aláìní ibi a sì máa pa wọn ṣùgbọ́n àwa tí a gbẹ́kẹ̀ wa lé olú ọlọ́run ọ̀gá ògo wa kì yóò ṣe aláìní ohun tí ó dára inú mi dùn wípé ẹ sọ wípé olówó ni jésù èmi náà lówó ìgbàgbọ́ mi ti rọ̀ mọ́ nítorí pé mo nígbàgbọ́ wípé nígbà tí jésù mi jẹ́ olówó èmi fúnra mi náà mo máa ní owó ìtorí ẹ̀ lèmi náà ṣe rántí orin tó sọ wípé ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtò òdodo Jésù n ò jẹ́ gbẹ́kẹ̀ lóhun mìíràn lẹ́yìn orúkọ ńlá Jésù mo dúró lé. ẹ̀ẹ́ oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ nínú ìlú wa yìí ṣá. ọ̀rẹ́ mi wọn bíbí ìfọ́ ni o olè wọn tún lórí láyà wọn tún lẹ signpost pé àwọn fẹ́ ṣọjọ́ bí. ẹ wo ohun tó yanilẹ́nu jù ni pé kí àwọn olèsè kan náyà náyà sẹ̀ kó tún yára wọn sínú pósítà pé àwọn fẹ́ ṣọjọ́ bí. ẹ àwọn ògbọ́dọ̀ ọlọ́ṣà ẹ nínú tó ná ọba tó níjọ́ yé. mẹ́wàá mẹ́wàá ṣẹlẹ̀ nílùú yìí o. Ah, àwọn olè jàgùdà pálí ọ̀gárá ọlọ́ṣà wọ́n ti wá lẹ sáìbọ̀ pọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ dé nílùú tó lọ́ba tó níjọ́ yé. ọ̀rẹ́ ó kàn ń sọ bẹ́ẹ̀ ni ah. kò sẹ́ni tó dá adìẹ funfun mọ̀ nù sásùn gbégún bá pọ̀ pélé ta ló lè sọ gbégún bá kàbàjà kò sẹ́ni tó lè mọ̀ àfọ̀màwò máa ń rò tún wò wọ́n ti lẹ nǹkan mójú gbogbo ojú wọn a ò rojú wọn àwọn ilé náà túmọ̀ wọn rí kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ báyìí sìn. ó mọ̀ nǹkan kéèyàn tó lè lórí láyà kó tó ṣe signpost ńlá báyìí kó ń fẹ́ ṣọjọ́ bíi olè ọmọ ó yára àwọn ìjọba tó wà lókè ní ẹjọ́ ọlọ́run má jẹ́ kẹ́nu ẹ kó bá ẹ ṣé ìwọ mọ̀ bí àwọn ìjọba wa yẹn wà ń bíbà ẹ bọ́ ẹnu ẹyìn kó má gbẹ ìtọ́gbẹ́ wọn ṣá. ọmọ balẹ̀ jàre ẹ̀yin obìnrin ẹ tún bẹ̀rẹ̀ nìyẹn ẹ wo inú ìlú wa la wà èèyàn kò lè má halẹ̀ mọ́ wà hello sir eh, eh, eh, èmi náà ni sir ẹ sir ó jẹ́ ìyàlẹ́nu fún mi gangan ni sir. ẹ ṣe rí àwọn dangerous copy ẹ sir ẹ ṣe náà lẹ pósítà. pé àwọn fẹ́ ṣe birthday sir. ó dẹ̀ ṣọ́ pẹ̀lú nǹkan tó ń sọ yẹn. yes sir. ó fi ojú ẹ méjèèjì rí. in fact in, in fact wọ́n láyà gangan ni sir. ó mọ ohun tó máa ṣẹlẹ̀ ó yá wàá bá mi lọ́fíìsì nísìnyí kíákíá. yes sir. all right. ṣe pàṣẹ bíi sá. ok good you yes sir you yes sir and you ẹ wọlé wait a minute. ṣẹlẹ̀ náà kí ló ṣẹlẹ̀. Ah. Eh, ọ̀gá you stop that irú rubbish wo nìyẹn ó mọ ṣé tó gbà ní ṣé ìwọ gbọ́ wípé sound ń lọ down ó gbọ́ wípé ariwo ń lọ àní now gbogbo yín pátá ẹ make sure wípé ibi tí sound yẹn ti ń wá ẹ wá gbogbo wọn kọ. yes sir yes. Eh, eh, sir sir sir it is very dangerous sir irú bíbá yìí mo rò pé ẹ jẹ́ ká máa lọ sir. irú ló ṣẹ̀ṣẹ̀ ló ń sọ lẹ́nu yẹn. sir. kí let me tell you one thing ẹ láti fèsì iṣẹ́ yín gẹ́gẹ́ bí iṣẹ́ yín o. ẹ sà. a níbi tí sáàmì ti ń dún yẹn gbogbo ọtún wà mẹ́ ẹ láti bá àwọn kọ̀ọ̀kan. ọkọ ẹ wo ẹ wo ẹ wo ah! ẹ wo ẹ wo ẹ wo. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá. Let's go! Let's go! Let's go! Go! go, go! mi fẹ́ bá yín jà mo dẹ̀ ń pa yín tó owó ilé mi ni mo fẹ́ gbà owó ilé mi mo fẹ́ gbà ẹ eh, eh, ẹ ní réṣù o ẹ ní réṣù o bẹ̀tẹ̀ máa réṣù báyìí tẹ̀ bá kọ̀ láti sanwó mi ah. bọ̀rọ̀ lórúkọ ti jésù àní rẹṣù sá eh. èṣù ò ní wọlé tàn wá wá. màá rí i pé jésù ò ní dá sí nínú tá à ń fàbọ̀ yìí. ẹ wo gbogbo owó tá a fẹ́ fi sanwó ilé yín náà wọ́n èèyàn tí a fẹ́ gbó lọ́wọ́ wọn lọ́tún lọ́sìn náà ni wọn ò tí ì dá wa lóhùn gbogbo pé gbogbo mẹ́ẹ̀dì wa pé tẹ́ bá máa fi dé ní láti Ghana ní August àwọn tó fẹ́ fún wa lówó wá ti ṣàwó yẹn jọ wá ti fún wa ẹ̀ẹ́dẹ̀bà owó yín àmọ́ pé máa ń dé báyìí kíákíá. ọ̀rọ̀ hmm, lọ́hùn nígbà tó jẹ́ bàbá àtìyín ló bẹ̀ mí kọ́lé ńlẹ̀ ah. máa máa sọ fún mi pé ìgbà tí máa dé pé ìgbà tí n bá dé lagos ni mo ṣe máa wá gbowó ilé títẹ mi so one hundred and fifty thousand naira tí bàbá ńlá kú bàbá yín ò tùjọ rí ẹ òun ni ó wá di wàhálà tẹ́ ẹ̀ ní kówó mi fún mi ẹ jọ ṣó kéré jù àbópọ̀ jù nígbà tí mò ń ṣe wàhálà ti tèmi ní Ghana mi ìmọ̀ rẹ̀ nìkan òkè mo ta pọ̀pọ̀ ní Ghana lẹ́yìn pọ̀pọ̀ mo bá wọn bíríkìlà lọ sóko bírí so pé ńjọ́ ta lọ ọ̀kan táàrí iṣẹ́ ṣe tá a lọ dẹ o tí mo fẹ́ kọ́wọ́ bọ́nú wò tó jẹ́ jò ló yọ sí mi ni mo stop tí mi ò tún bá wọn yẹn lọ mọ́ nígbà tọ́lọ́run wá ṣe tí mo dẹni tó kọ́lé síbí tó tún nílé iṣẹ́ ní Ghana tí mo dẹ̀ rárá ń gbádùn ìgbésí ayé mi tí mi dára mi láàmú lẹ́yìn wá fẹ́ fowó mi dà mí láàmú ọlọ́run á dà yín láàmú ọlọ́run á nì í lára. lórúkọ Jésù gbogbo nǹkan yóò ní bàjẹ́ o ilé yín ọ̀nà yín kò ní dàrú lórúkọ ti jésù kò wá káwọn náà jẹ yín lówó mo mọ̀ pé lóhun tó dá sọ̀rọ̀ yẹn á dá sọ̀rọ̀ tiwa náà eh, mo wá eh, eh. fi ọlọ́run bẹ̀ yín ni mo fi jésù bẹ̀ yín ni. má fi ọlọ́run bẹ̀ mí má fi jésù bẹ̀ mí tọ́lọ́run ò bá dá sọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ yàn ah. tó bá ti ń dá sí ti tọ̀dọ̀ tèmi ah, ẹjọ́ tó wà wájú ọlọ́run ó pọ̀ kọjá ẹjọ́ ẹ̀yin tẹ́ ń jẹ gbèsè wo help kan ṣo tí mo lè ṣe fún yín òun ni wípé mi ò ní gbó yẹn lọ́wọ́ yín lónìí ah. máa wá fún yín di Saturday torí pójú ló ń rojú ṣàánú. ah sátọ̀dẹ̀ ọ̀tún láì kò síbi tá a ti fẹ́ rí one hundred and fifty thousand naira kó tó di sátọ̀dẹ̀ ẹ jọ kò síbi tá a ti fẹ́ rí. tí o ti délẹ̀. mo ti délẹ̀. ẹ tẹ̀ rí. a ní tẹ. ẹ ṣẹ̀ sí rí. lórúkọ jésù. ẹ ti fẹ́ ṣẹ̀ sí ẹ dẹ̀ ti fẹ́ tẹ́ torí tí n bá ti dé sátọ̀dẹ̀ tí mi ì bá ti bá owó mi lẹ̀ ẹ ṣẹ̀ o ẹ tẹ́ o èṣù awọnú ilé àjòkó tí ì báyìí ẹjọ jẹun ẹjọ mu pàápàá. dadi ẹ kì í ṣe bàbá ẹ wo ló sọ nù. ẹ kì í ṣe báyìí dadi. ah ẹ ẹ ó dà mi ò ń ṣe bẹ́ẹ̀. ẹ kì í ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ìyẹn pé ẹni tó bá jó ní sùúrù tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́ òun lè máa ń fẹ́ rán padà sóko èmi wà ní jẹ́ kẹ́ ẹ rẹ́ mi ẹ torí bàbá ni mímí ò ní jẹ́ ẹ mi lájò ẹ ti gbọ́ èmi náà ti wá ya wèrè pẹ̀lú yín torí mo rí pé ẹ ti sínwín rí èmi náà wá wọ wèrè pẹ̀lú yín orí yín yóò dá lọ́rùn yín kò sẹ́ni tó máa wo wèrè nínú wa lórúkọ ti Jésù lágbára Ọlọ́run ah ó ń ṣe báyìí wọ́n ṣe wá change báyìí kí ló dé ẹ́ ah ẹ́ ah hello ta ló sọ̀rọ̀ ah uncle jẹjẹ ah ẹ kọjú mẹ́ta ẹ jọ̀ọ́ ẹ má bínú ọjọ́ o. má bínú. Ah. àárín yín tó dàrú ọlọ́run bá mi tò lórúkọ ti jésù ẹ báwo ni wàá ṣe fẹ́ gẹ̀tọ̀ ọ̀dọ́ yín ṣọ́fíìsì náà ní àbíbó. what two hundred and fifty thousand naira owó cab ah, ah, ẹ má bínú sà ìlú bó ní ọ́fíìsì yín wà gangan náà inú ìlú ta wà náà ilẹ̀ fi ok ok no problem màá sáré send account ìtẹ̀mí sí yín sí ẹ ṣe gan ọlọ́run bàbá mi ràn yín lọ́wọ́ máa yọjú sí yín ẹ ṣe ó dàbọ̀ ha two fifty. ṣé kí n ṣe pé bàbá embarrass ẹ lójú àwọn tó ń bá sọ̀rọ̀ Natasha lójú àwọn àlejò ẹ. landlord. wọ́n ah, ah, ṣe kó ń bí sí i ni kò sí kọ́tọ̀ ti sọ́tọ̀ kò sí kọ́tọ̀ kò sí pé tó ṣetán nínú ilé ń bì báyìí. ṣé wọ́n ti dé láti Ghana. Ah, wọ́n ti dé o ohun wọn lọ́wọ́ béèrè o owó ilé. èmi rò pé August ni wọn náà máa dé ni but ọdẹ wàánu lè yọ. ó ṣe ìbínú bọ̀tá sí ni ọlọ́run mà ní kọ́ máa rí mi o olúwa ṣe wọn bá embarrass mi gan hmm. kí wàá ní wọ́n wá sọ báyìí. sátọ̀dé lọ ní ká báwọn kó wa wọn. ọ̀tún láì. lẹ́yìn sí sátọ̀dé. bẹ́ẹ̀ni. one fifty thousand naira. ọlọ́run ṣe. ọlọ́run ṣàánú ṣé ẹ nígbàgbọ́ ni. mo kúkú nígbàgbọ́ ni. ó tóbi ó tóbi yéye jẹ́ kí n sáré kọ̀ lọ. ó pé tí mo ti mọ̀ ó tóbi o. madam ó ti tó you thanking me is kind of embarrassing to me. <laughs> ẹ jọ̀ọ́ ẹ má ẹ má dúpẹ́ lọ́wọ́ mi bọ̀ please it's just it's nothing. ah ẹ ṣáà má bínú ọjọ́. Um, ẹ wo ìyẹn ti lọ torí bọ́lọ̀ ń ṣe dá mi àti bó ṣe fi oore ọ̀fẹ́ àti àánú bá mi lò kò ń jẹ́ kí n lè bínú sí yàn ṣe gbọ́ èmi ò ní mi ò bọ́kọ yín ṣe àti pé bí mo ṣe wà gan mo rẹ́dì láti ṣe oore fọkọ yín support his ministry support his family and support him in any way tí n bá lè support wọn ah. ẹ wo ewúrẹ́ mi ò lóun ò bá gùntàn wọn ṣe àgùntàn ló níyàwó òbí dúdú but èmi ti gbà torí pé ẹni ọlọ́run la wa a dẹ̀ gbọ́dọ̀ rìn ní ìlànà tí ọlọ́run ti gbé sílẹ̀ fún wa. ẹ wo in fact ẹ lè mọ bí mo ṣe appreciate yín tó lágbára ọlọ́run ṣẹ́rẹ́ ẹ̀yìn àárín ẹ̀yìn àtọkọ mi gbogbo ọ̀nà ni màá fi wá táàrin yìí màá fi dánmọ́rán kódà ẹ mẹ́jọ ń purọ́ fún yín church wa lè ṣe máa wá létà. <laughs> I like your level of faith. ẹ jẹ́ kí n wá máa lọ. Oh, oh sorry please just give me a minute. Okay. A minute, yeah. Eh, mo fẹ́ pe ọ̀rẹ́ mi kan ni. okay. okay yes. ah kí ni alert eh? two point five million naira ah ah ẹ wo ẹ ṣé gan o ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín eh? two point five thank you sir thank you so um, much. She, no, no, no, no, no. She yeah, uh, no, no, you, you, don't, you don't need to do that. Is she, sir? Um, see, madam. Sir? Have a seat. Huh? Ah, ẹ jẹ́ wà báyìí. Ẹ ṣọ́pẹ́ fẹ́ wà to buy. wà okay báyìí, sir. Ẹ okay báyìí. Bẹ́ẹ̀ni, sir. Àwọn you look soft to buy. ṣe, Do you even walk at all? Ah, mo ṣiṣẹ́. Ok, mo fẹ́ fún yín ní compliment kan, bọ́ mi wá mọ̀ bóyá ọkọ yín máa ń sọ that you are beautiful. Ṣó man, ń sọ But Holy Mama saw with passion, you know, with utmost affection for a woman like you. But you are beautiful. Thank you, sir. Tẹ́ bá súnmọ́ irú èèyàn bíi tiwa, àwa máa fowó tọ́jú yín. Àwa máa wọ̀ yín ní owó bí aṣọ. Tẹ́ bá tún gun mọ́tò, ẹ tún máa gun owó bí ẹṣin tẹ́ ẹ bá sọ̀rọ̀ owó ló máa jáde ah you think your skin is glowing it's not glowing you are just ten percent in terms of glowing tẹ́ ẹ bá bá wa lò ẹ ì ní long way láti lọ because you still have twenty thirty forty to hundred percent of glow let me make you glow let me make you feel the ecstasy of love <laughs> let me show you what it means to be loved ṣọwọ́ mi ń jó yín ni. àná. àìṣọ́. ẹni tó bá dà báyìí ẹni tó yẹ ká tọ́jú ni madam you beautiful. Okay. you beautiful. adìyẹ bá gbọ́n ṣáṣá àgò ní òde bèkúté ilé bá gbọ́n ṣáṣá ológbò yóò mú tọ́lọ́ ní tẹ́kùn ẹkùn àbíjà wàrà. máa lọ sí. Ah, kí ló dé pòròpá tí mara wa pátápátá kò ní ìdíkà tó máa tijú. kò sí nǹkan a máa ríra sà. really? kí ni mo ṣẹlẹ̀ kí ni mo ṣe yìí ọlọ́run kí ni mo ṣe yìí. Ah! olúwa ṣàánú fún mi gẹ́gẹ́ bí òṣèrànfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrònú ọ̀pánú rẹ wẹ̀mí ní àwẹ̀mọ́ kò ní àṣedédé mi kò sì wẹ̀mí nù kò ní ẹ̀ṣẹ̀ mi olúwa alágbára ọba àwọn ọba arúgbó ọjọ́ mo mọ̀ pé mo ti dẹ́ṣẹ̀ o olúwa ẹ dáríjì mi o wẹ̀mí mọ́ nínú ẹ̀jẹ̀ rẹ tó ń ṣàn ní káfàrí wẹ̀mí mọ́ o nínú ẹ̀jẹ̀ rẹ o ẹ̀jẹ̀ rẹ iyebíye. àmín jésù. Ah, àmín àmín lórúkọ jésù. kí ló ṣẹlẹ̀ ṣé kò sí. Ah, kò sí nǹkan kan. nítorí látìgbà tí mo ti dé ta tí mo fẹ́ wọlé mo ti ń gbọ́ ohùn náà tó ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ah. my dear ah, ẹ kò kú ẹ mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ náà ní gbogbo wa dẹ̀ sí ṣẹ́jú-ṣẹ́jú tá a kì í jẹ́ṣẹ̀ nínú ọ̀rọ̀ wa à ń dẹ́ṣẹ̀ wa à ń dẹ́ṣẹ̀ nínú ìrìn wa à ń dẹ́ṣẹ̀ ìṣẹ́jú-ṣẹ́jú yẹn a tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run. Abigail. sá. but o kì í ṣe gbogbo irú àwọn nǹkan wọ̀nyí tẹ́lẹ̀. ó wù mí bẹ́ẹ̀ lẹ́nu. ọ̀rẹ́ àkọ́kọ́rọ́. ẹ jẹ́ bá ń ṣètò nǹkan tẹ́ máa jẹ. Hm, mò ń bọ̀. ìwọ lélẹ̀. ẹ jẹ́ àsìkò ẹ̀kọ́. ẹ gbà mí a ó change and again stress tó máa ń fà Oh, okay, okay. Again, sorry, ẹ jẹ́ n clean ẹ̀ can n wá clean bíbá kí n lè sáré ṣe nǹkan tẹ́ fẹ́ jẹ náà ẹ má bínú. ó mòwe mẹ́wẹ́ kájáwé ẹ̀wẹ́ lọ́tún játòwe lọ́sì fún mọ̀gẹ̀sìn tí ó mọ nǹkan kan gọ̀lọ̀ rẹ o gọ̀lọ̀. gọ̀lọ̀ o gọ̀lọ̀ gọ̀lọ̀ yéyé gọ̀lọ̀ ó wọlé gọ̀lọ̀ jáde gọ̀lọ̀ pagúlọ́gúlọ́ ajá ò gbọ́dọ̀ jí mọ́ ológo lẹ́sẹ̀ o. èrè gbèsò bí àdó dàgbà ológo. my God, don't pay. Shout hallelujah. Oh, my God, Don't pay. Shout hallelujah. Papa, papa, papa, papa, champagne. Papa, papa, papa, papa, champagne. Ẹ wí fún wa kú ọ̀rọ̀ pa kó má tọwọ́ bọ̀ náà. Ẹ kìlọ̀ fún má worry ó smart gan. thank you sir. Like a orí ẹ pé gan. àwọn kan tó ń ṣe yẹn kò easy fẹ́yàn láti ṣe wọ́n kàn máa ń rò pé ó easy náà kò easy láti ro one plus one ní feed tó wà ẹ́ kó dẹ̀ mú two kò easy náà ó try ni.

wọ́n lọ lo picture ọmọbìnrin kan lọ fi ń gbá ẹ̀gbọ́n tèmi lo picture lọ fi ń gbá ẹ̀gbọ́n tèmi lórí pé ó sáṣẹ ó sáṣẹ ó lọ àwa ọjọ́ mi fún ẹ o. mi gbọ́. báwo lè ṣe mọ̀ sá. aṣọ sick máa gbà máa máa kọlu ẹbí ló sọ fún pé báwo ni mo ṣe mọ̀ ó máa dá owó yẹn padà. yes sir o gbọ́ tí mo sọ fẹ́ ṣá. yes yes sir. lọ́jọ́ wo. right now sir. wow better right now better. Um, um, um, ẹ jọ sá mo kàn fẹ́ bẹ̀yìn kẹ́ má yẹ kí sísá mi gbọ́ ni sá. ta ló jẹ́ sísá. ìyàwó yín mi fẹ́ kọ́. ṣáde ṣáde mo mọ̀ dáadáa. Obi gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ. fẹnu sọ̀rọ̀. ṣé o ti dákọ̀ gbà ní sọ̀rọ̀ tó fẹ́ sọ ni mo sọ. wo ojú mi make sure pé o lọ dá owó yẹn padà ní kíákíá ni tó bá dẹ̀ dá padà dégbè mo promise ẹ pé wà á kọ́. why yes. why. torí kó jọ ọmọdé ni ọmọdé ló tún fẹ́ compensate ẹ pé èèyàn já olè ó já olè ló tún fẹ́ compensate ẹ nípa kí ni. stand up and go and refund the money right away. àǹtí mi mo ti fẹ́ máa lọ máa. wà mí wà mí ìṣòwò. wà á bí wà á kí ló ṣẹlẹ̀ ìṣòwò lónà. lọ́dà padà ní sísísísí ní kíákíá. sorry my dear. demonic cat memento mori. Cicera, Cicera, Lamprosa.

Guys, move back. Move back. Move back. Wọ́n ní máa gbẹ̀yìn máa gbẹ̀yìn. Òun ni àgbà lẹ́dí ìlú. Dandan ni kí n gbẹ̀mí lẹ́nu ẹ̀. Máa pa ẹ́ tán. Bá a tún dúró de jọ mẹ́jọ. Máa lọ síbẹ̀ máa lọ jí àkàrà ẹ̀. Bá wa lọ láyà. Tó bá wà ní òbọ̀ wọ́ ẹ̀ tó fẹ́ pa. Ó yá. Bẹ́ẹ̀ sì ni pa. Jaguar, àgbá òfìfo yẹn sí nǹkan méjì tí àjọ òfòfò ṣe ó máa ń rójú ọ̀hún. ọmọ tá báwí tó ń warùn kì ó ṣetán tó máa parun ni. tó fẹ́ parun. níṣẹ́ ni máa ń bá lé nílẹ̀ tolóyin ládùn tí gbọ̀ngbọ̀n kan sí ẹgbẹ́ wo ẹ̀yẹ wo Bankafe Production ló tún gbé jáde ẹni bá tá à wéré o kírọ̀ tó níran làkọ́ọ́lé rẹ̀ máa fọwọ́ tó fún wa gbà wálé gbà wálé. nínú tó nínú sinimá náà ni ó kọjá àfẹnuròyìn ẹjọ. kọ́mọ níbi nínú tó ti bí ọ̀la wá wá yàyà kúyà sí gbòòrò ayé. kó dígé náà tí o kọ́ korúkọ ẹbí ẹ̀ ó bàjẹ́. ọmọ tí wọ́n bí tó lè gbẹ̀sẹ̀ tà fọ́ọ̀rù. àrùn burúkú lọ́lọ́yìnbó ń pè ní kleptomania. kọ́mọ olówó máa ṣàfọwọ́ra tí o tó ń kan ní gbòòrò. kó máa dojú tí o bí ẹ gbogbo ìgbà. ẹ wo sinimá yìí lágbára jù. wọ́n ní tó bá rí báyà kódà kò ní dá fún bàbá méjì tó parapọ̀ kí ló ṣe yẹ. kò ní dá fún bàbá tó bí ẹ torí òun wà bí ọmọ àlè. kọ́ ló máa wì bàbá ìyá yín ló ń bá wí bàbá ìyá alájà yín ló ní kò ní dá fún. ẹni tẹ̀sí contract tó bá ti hit contract tó bá yìí ìgbà ló máa bẹ̀rẹ̀ sí ṣe dáadáa ló máa bẹ̀rẹ̀ sí ṣe mọ̀nàmọ́ná ìgbà ẹ̀dá yìí ẹ̀ máa dàrú kí ló kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ wálé ò kì í ṣe àdúrà àtọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀ ti gba kéèyàn tó fẹsẹ̀ síta kó kọ́ kó lọ sábà tó tún jù wá. ọmọ àtẹnẹ ẹgbẹ bíi ẹni káàkiri káàkiri káàkiri kárẹ̀ tuntun kárẹ̀ fúnfún yín. How can you tell father and mother pé kán mú ọmọ wọn síta because you want to go in it is because ẹ gọ̀. tó ń tí màá gbà ní ayé iṣẹ́ àbúrò yín ó máa rí pé ibùjọ dúró rẹ̀ wí kẹ́ jẹun ọmọ. azeez shitu ló produce yẹ azeez adekunle mr spirit ló direct yẹ jẹyìn bọ́nimọ̀ yìí ní sí tíátà wà ló package yẹ sẹ́rìn àtàlà níyàn rumi toriola azeez shitu madam sajẹ jẹyìn bọ́nimọ̀ jùmọ̀kẹ́ george ọ̀làmílẹ̀ kàyìnà two twenty adẹnikẹ́ ọ̀ṣinami yusuf akitunde gọ́sìnjókòó sẹ́yà kazeem adesina jagaba lẹ́mi tọ́gbẹ́ kàkà kúnlẹ̀ omi sọ́rẹ́ ìfẹ́ olúwa la wa sadiq jimá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ìgéran tó ní ẹran. ti jáde àwò tó wọ ní ẹgbà bẹ́ẹ̀. rabi ọkọ bi. náà o. mão